orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ olùkú ẹ̀kọ́ òwúwẹ̀ ìtàn Yorùbá tí ó lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Abbas àtẹ̀yìntàn máa kú tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀rí wọn. ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò olùkọ́ àbá lónìí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí lókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ ìdè èyí tó kéde ti gbọ́ olùkọ́ àgbà Láàjì Abbas ọlọ́run ọba ló rán ẹ ìtàn yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú ó dọ̀wọ́ gbogbo wa ààrẹ òkìtàn ilẹ̀ ìbàdàn olóyè Láàjì Abbas ọlọ́run ló rán ẹ aṣọ gbáyé aṣọ tó lè mú iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ yorùbá ọba olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ ààrẹ òkùnkùn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọmọ ọba ló rán ẹ ààrẹ òkùnkùn ilẹ̀ Ìbàdàn òwò ẹ̀kú wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè báàgì Abbas ìwọ pátá ìlólùdàn àsọ̀tàn lóye ìwọ lọ́rùn fún orí bá ti kú kárán ṣe pàlábẹ́ odò òkun ẹ̀kọ́ òmùwẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Abbas àbàtẹ ìtàn mọ́kúta o. láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o. ọ̀làjú òdìdé ká fojú ìbò tẹ̀lẹ̀ Yorùbá ká ronú wa kò lè gùn tó máa níbi tó ti bẹ̀rẹ̀ káràntì orísun wa ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan òun ìtàn ní òròyìn ní gbogbo wọn olùkọ́ àgbà Nadia Abbas ikú kan ní ẹ̀ olùkọ́ àgbà Nadia Abbas abàtẹ ìtọ́mọ́kù ta o. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò wù ẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Abbas àbàtẹ ìtọ́mọ́kù o.

wa o mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi kedere ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn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 ẹ̀yin gangan lẹ́ ń dá sọ̀rọ̀ wa pé bóò ni ìtàn àti àṣà wa bóò ni òsè ní bàjẹ́ bóò ni ogún kan tá a jogún lọ́wọ́ àwọn bàbá wa tó ṣe wípé àwọn bàbá bàbá bàbá bàbá bàbá bàbá débi tá a mọ̀ dé àti ibi tá a mọ̀ dé tí wọ́n fi ilẹ̀ fún wa tó ṣe pé iná ni àwọn bàbá tiwa náà fi ilẹ̀ fáwa àwa náà sì gbìyànjú pé ogún bàǹtà bàǹtà yìí báwo làwa náà á ṣe fi ilẹ̀ fún ọmọ wa ìdí nìyí tá fi pè ní ìtàn yorùbá wà dúpẹ́ wò lọ́wọ́ ẹ̀ tó ṣe pé ẹ dúró tì wá tẹ́ fẹ́ kí àṣà àti ìtàn wa kó parẹ́. ẹ a ṣe ń darapọ̀ mọ́ wa ohun kan tí àwa náà lè kọ́kọ́ máa ṣe fún wa ní pé ẹ máa bá wa pín ètò yìí ẹ máa bá wa pín káàkiri ti ìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé bí a ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yín ètò wa ìtàn Yorùbá. tí a bá wò ó mo rò pé ní ọwọ́ ìyálẹ̀ta òní náà mo fi ètò sí orí agbágbé mo fi sí orí agbágbé ní ọwọ́ ìyálẹ̀ta mo fi sí orí agbágbé ní ọwọ́ ìyálẹ̀ta láti jẹ́ pé mo sọ nípa bí àwọn ọba wa ṣe ń múra àti bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣe yí pé òjijì lákàrí tí ó wọ inú àṣà tó gbé tó bá wọ inú àṣà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò ní yé wọ́n wàá rò pé bóyá àbí àṣà wa ni àbí ìṣe wa ni àbí ìlànà wa ni tó pé òjijì ló máa wọ̀ ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ló ti ṣẹlẹ̀ tó ṣe pé sì máa ba nǹkan jẹ́ ó sì máa da nǹkan rú ó tún máa da àṣà rú lónìí ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá àbí káàkiri ti ìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ òòtù àbí àwa ọmọ Odùduwà àbáwọ̀ ọmọ aládé àbí àwa ọmọ òòtù Ifẹ̀ a kàn ń jálu àṣà láì mọ bó ni àṣà ṣe rí ní agbègbè kan sí kan ìdí nìyí tí kì í fi yé wa lọ́pọ̀lọpọ̀ tí nǹkan bá ta bá ń ṣe nǹkan tí èsè pé bó ṣe yẹ kó ká ṣe lè à ń ṣe àwọn àṣà àjèjì ó wọnú àṣà wa tó ṣe yí pé ó pọ̀ púpọ̀ nínú ìmúra wa ni nínú ìsọ̀rọ̀ wa ni nínú ìṣe wa ni ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ni mo ti sọ fún wa nípa bá a ṣe ń kíni nílẹ̀ Yorùbá táàmù kíra wáyé pé hmm, káàárọ̀ tàbí ìgbà tá odidi ọba bá ń sọ pé ọmọ káàárọ̀ òjìire odidi ọba ìní sọ bá ń pé ọmọ káàárọ̀ òjìire tá a sọ fún ayé pé kìí ṣe bá ní àwọn bàbá ṣe ń wí o ọmọ kú òótù òjìire kú òótù òjìire ọ̀pọ̀lọpọ̀ àwọn ápéyà tá à ń sọ yìí bóyá tiẹ̀ ń ronú wá sọ ni àbá kan sọ tí ń bọ́ sí wa lẹ́nu àwọn professors àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n pọ̀ láwọn ilé ẹ̀kọ́ wa káàkiri tí a lè bi ìpè ààrẹ Lájí Abbas ní pé kì í ṣe káàárọ̀ òjire kú òtù òjire ara àwọn ọba tó gbọ́ a sì ráwọn ọba tí wọn ò gbọ́ torí nígbà tọ́pọ̀lọpọ̀ kàn sí mi lónìí pé ààrẹ Lájí Abbas tẹ́ bá ti rọ́pọ̀lọpọ̀ nǹkan ẹ bá máa pè wọ́n tinú àwa náà mọ̀ pé tinú mi ní í ṣe pọ̀ tinú mi ní í ṣe pọ̀ ẹ̀ ọ̀pọ̀ fọ́pọ̀lọpọ̀ ẹlòmíì kì í ṣe káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá ni káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá torí pé kò sí ìlànà ìkọ́yàn lẹ́kọ̀ọ́ ṣáájú ká tó jọba níjọ́ àwọn bàbá wa ní ilé ìwé ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ń bẹ fáwọn ọmọ ọba torí pé wọ́n ó ti máa kọ́ wọn bá a ṣe ń ṣe nì bẹ́ẹ̀ ṣe ń jókòó nì bẹ́ẹ̀ yẹn ṣe ń jẹun nì bẹ́ẹ̀ yẹn ṣe ń sọ̀rọ̀ nì ẹ tó bá tó bá ti gorí àpè o gbọ́dọ̀ jẹun níta bó o bá ń lọ béèyàn bá kí ọ bó o ṣe kíre bó o ṣe ṣe gbá kan oríṣiríṣi ìlànà báyìí ni wọ́n máa ń kọ́ yàn wọ́n sì máa ń kọ́ ilé kọ̀ọ̀kan náà ó sì kọ́ àwọn èèyàn wọn bàbá pàdé ọmọ ọba lójú ọ̀nà o kò sí bó o sì lè dàgbà tó kó ṣe pé ìwọ ló ju gbogbo ìlú lọ kìí ṣe ọba ń gan o ọmọ ọba ni o èèyàn ó kúnlẹ̀ kí ni o ọ́ dọ̀bálẹ̀ kí ni o wọ́n ti kọ́ abáwọn lẹ́yìn tí yóò yí wa bàbá pàdé babaláwo ó ní bá a ṣe ń kí wọn bàbá pàdé àgbẹ̀ ó ní bá a ṣe ń kí wọn bàbá pàdé ọdẹ ó ní bá a ṣe ń kí wọn bàbá ràwọn ọlọ́sùn ó ní bá a ṣe ń kí wọn oríṣiríṣi ìní bàbá rí onífá ó ní bá a ṣe ń kí wọn oríṣiríṣi àwọn ẹ̀sìn la ní nílẹ̀ yorùbá ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ ìyàtọ̀ láàrin gbogbo ẹ̀ mọ́ gbogbo ẹ̀ pọ̀ nígbà tó didi ọba tí bá ń múra bí ọlọ́sùn <laughs> òun náà sáré pé ìmúra àṣà ni nígbà odidi ọba bá múra bí ológun bẹ́tọ́ lọ sun ìjálá ọdẹ nígbà tí odidi ọba tí ọba Ṣàngó tán tí bá múra bí olúkòso àrẹ̀kújayé oríṣiríṣi láàmú rí nígbà ọba bá ń waṣọ ògúnnukó oríṣiríṣi láàmú rí ìdí ni ta fi gbé ìtàn Yorùbá kalẹ̀ tó jẹ́ tó wà fún àṣà àṣà wa ní tààràtàrà léyìí tó ṣe wípé èmi náà kọ́ ọlọ́run ọba ni. ẹ rí wípé nígbà tí ọ̀rọ̀ yìí pé ká máa kí wa pé káàárọ̀ òjíire tó ṣẹlẹ̀ a pè wá ṣàkíyèsí nígbà náà a sì ṣàlàyé fún wa wípé a káàárọ̀ gan tá à ń wí gbogbo pé à ń kí wa káàárọ̀ nílẹ̀ yorùbá tó wá gba gbogbo ẹnu àwọn èèyàn kan kì í tí ì ju bí ọgbọ̀n ọdún lọ kì í ju ọgbọ̀n ọdún lọ ká sọ pé ń bẹ lábẹ́ ogójì ọdún torí pé àwa náà gbígbá tí bàbá wa wà kékeré tá a bá ṣe àṣìta bá káwọn bàbá wa ní ẹ̀ka àárọ̀ wọ́n ní ẹ̀ka ẹ̀ka náà wọ́n fi dá padà fún wa torí pé ẹkú ni Yorùbá máa ń wí ẹkú àárọ̀ ẹkú ọ̀sán ẹkú ewu ọkọ̀ ẹkú ìyálẹ̀ta ẹ lọ wo gba àwọn olórin tó kọrin títí láti ìgbà tá a ti ń ṣe rẹ́kọ̀dù àwọn orin wa títí wọ ọdún 1970 gbogbo olórin pátá ẹkú àbọ̀ tá à ń sọ pé ẹ káàbọ̀ lónìí kò sẹ́tí sọ pé ẹ káàbọ̀ ẹ lọ wo àwọn rẹ́kọ̀dù tí Dr. Sikiru Ayinde Barrister ṣe nígbà tó fi lọ sí Mecca tó fi dé àwọn alálàájì ìṣùmùrà ẹ lọ wo àwọn tó ṣe ní mọ̀rọ̀gbọ́lọ̀kan ní 1972 ọlọ́kan ní 1976 aláàjì ẹ kú àbọ̀ ṣe dáadáa lẹ́dí ẹ kú àbọ̀ ìní Barrister wí ṣùgbọ́n kí Barrister tó kù láyé ẹ lọ ohun tó náà bá ń kọrin ẹ káàbọ̀ ló náà wí torí pé nígbà tí ó fi dìgbà gbogbo èdè ti di pé ẹ káàbọ̀ là ń wí ìdí nìyí tó ṣe pé báwa ṣe ń tún ìtàn ṣe là ń tún àṣà ṣe tá a bá ráwọn nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ àṣìṣe á pè wá sí á pè wá sí ọ̀pọ̀lọpọ̀ kan mẹ́ta àwọn èèyàn bá sì sọ náà á gbé yẹ̀wò sẹ́lẹ̀ ẹlẹ́fẹ́ fi ata sí ni àbí bí ó ṣe rí ni nígbà á rí pé ara ara rú ẹ̀ ni ẹ wògbà tí àwọn gómìnà wa ní nílẹ̀ Yorùbá tí wọ́n dìde pé ní nǹkan bí ọdún bíi méjì sẹ́yìn yìí pé à ní tí àwọn darandaran àti àwọn ọ̀daràn tí wọ́n ń sọsẹ́ nílẹ̀ Yorùbá ti tó ẹ jẹ́ ká gbé ikọ̀ kan dìde tí ó sì máa dáàbò bo ilẹ̀ Yorùbá nígbà tí wọ́n gbé ikọ̀ náà dìde. Thank you.

àní bínú ni n tí àárín ní pé ojú òkú ó díẹ̀ gbé wá fún wa pé ojú òpó lẹ díẹ̀ ẹ á máa bá wa ní ìfaradà títí tí a fi bú ní ọwọ́ bí ojú ọjọ́ bó ṣe rí ní àsìkò yìí bá wa máa ní ìfaradà bí mo ṣe ń bá bọ̀ iná ni wípé nígbà tí wọ́n gbé ikọ̀ aláàbò wọn pe àwọn gómìnà wa nílẹ̀ yorùbá àti lọ́balọ́ba pera wọn jọ láti gbé ikọ̀ aláàbò kalẹ̀ fún ilẹ̀ yorùbá àmọ́ nígbà tí wọ́n ò mọ orúkọ wa ara àṣìṣe àti àwọn nǹkan tí ò sí nínú àṣà wa wọ́n bá pè é ní àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn kò sí ti ń jẹ́ àmọ̀tẹ́kùn nínú orúkọ ìdílé kankan nílẹ̀ yorùbá kò sí ìran kankan tí wọ́n kì í àmọ̀tẹ́kùn rèé kò sì sí ẹnì kankan tó sọ pé èmi ọmọ àmọ̀tẹ́kùn ẹ mọ̀ gbọ́ èmi ọmọ erífọlámi èmi ọmọ ẹkùn èmi ọmọ awọ́rúurú èmi ọmọ afàrúurú èmi ọmọ olúfà yorùbá máa kíra wọn báwọn èmi ògìdán yorùbá máa kíra wọn báwọn ṣùgbọ́n àmọ̀tẹ́kùn níbo ni a ti rí kò yá wọn tó gbé wá nígbà tí wọ́n wàá fi àwọ̀ àmọ̀tẹ́kùn hàn àti àwòrán tí wọ́n yà àti gbogbo lógò àmọ̀tẹ́kùn ọwọ́ ajẹ́ ti ẹkùn ibi tọ́pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe àṣìṣe ni wípé wọn ò mọ̀ ìyàtọ̀ láàrin tiger àti leopard ibi tí ìyàtọ̀ wà ní tẹ́ bá ti dákọ tiger lónìí pé tiger àwọn èèyàn wa wọ́n ti gbà pé ẹkùn ìní ń jẹ́ tiger leopard ńkọ́ yọba dojúrú mọ́ wọn lọ́rùn lọ́wọ́ leopard òun ni ẹkùn tiger ó yàtọ̀ tiger tóbi ju ẹkùn lọ gan àwa ò ní níbí àní ní lọ́dọ̀ wa ń bì kódà kò sí ní áfíríkà àwọn bíi asia country ńlọ́pọ̀ jù sí òun máa ń tóbi gan ó máa ń gùn èmi máa fẹ́ gùn tó ọkọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kà èmi máa ń gùn tó bẹ́ẹ̀ ó sì máa ń tóbi bẹ́ẹ̀ tóbi tó bá nàró mọ́ yẹn ó tóbi gan ara àwọn kan báwọn ìlà ń pè wá la máa fi ń pè wá sákèsí sí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ gómìnà wa mélòó nínú wọn ni ó mọ̀ nípa àṣà tó gbọ́ Yorùbá yanjú tó gbọ́ Yorùbá yanjú ṣùgbọ́n ló jẹ́ pé àwọn tó bá jẹ́ àwọn aláṣà tá a bá fẹ́ ṣe nǹkan ẹjẹ́ àkọ́kọ́ jọ gbé yẹ̀wò bóò lè lè ṣe rí bóò lè lè ṣe rí bóò lè lè ṣe rí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń fi síbi nǹkan nígbà míì eh, orí bá mi ṣe òun ni orí bá mi ṣe òun ni torí wípé bọ́yá yálà nítorí pé òṣèlú àjọ ń ṣe òṣèlú yálà bóyá àjọ àjọ um, ọ̀rẹ́ mi ni àbẹ́nìkan lọ́ọ́ fà á lẹ̀ fún mi lábàámúyàn lábàá kìbọ̀ bí nǹkan níbi tí àwọn ọ̀jọ̀gbọ́n tàná ṣe dé ibẹ̀ náà tígbà tí ò sì sí àfikún tá à sì mójútó sẹ wọn kínní wa ń bàjẹ́ sí i wọ́n ń bàjẹ́ sí i e, ọ̀pọ̀lọpọ̀ èdè wa ló ń parẹ́ lọ àwa nígbà kankan rí táwọn gómìnà wa nílẹ̀ Yorùbá pera wọn yí pé ọ̀dà o atúmọ̀ èdè dictionary èdè Yorùbá ẹ jẹ́ ká ní ànígbà kankan táwọn gómìnà wa gbé owó lẹ̀ fún àwọn ọ̀jọ̀gbọ́n káàkiri àwọn fásitì yìí pé orúkọ àwọn ewé wa àti àwòrán wa ẹyẹ wa ni ẹran igi wa ni ẹranko wa ni ẹja ṣe àkójọ rẹ̀ ká sì ní um, encyclopedia kọlẹ máa ń pè é lulùtẹ lóyìnbó ká ní dátà fún tó ṣe wípé fún àpèjúwe eh, ọ̀rẹ́ mi pàtàkì pátákì akíntúndé balógun ọmọ baálẹ̀ orówùsì ó ní ó fòun ààrẹ ẹjọ́ ẹranko wo ní jẹ́ agílíntì ọ̀dà tẹ́mi bá máa agílíntì tóun ò sì mọ̀ bó mo sì fẹ́ ṣàlàyé fún tí ó fi yé e. ẹranko mélòó ìlọ́mọ̀ tí màá sọ pé à tó bá rí báyìí ọjọ́ eléyìí tó bá rí báyìí ọjọ́ eléyìí tí èbá ṣe pé èèyàn bá rí àwòrán ẹkùn rí yóò ṣòro fún èèyàn tá a bá ń fi ẹkùn àti olóńgbò wéra wọn bẹ́ẹ̀ sì ni wọ́n jọra wọn lọ́dọ̀ àwọn olóyìnbó gan káàtì ni wọ́n jọ pè ni wọ́n jọ pè wọ́n pé olóńgbò táwa tó máa ń pè ní ògìní músù pé káàtì ni wọ́n jọ pè wọ́n ìyògbòrú nǹkan báwọn ni a fi ń ṣe àlàyé pé kọba lè wà yékéyéké ká sì lè mọ̀ nípa àṣà wa pé àṣà wa o àṣà kan tó ṣe pé ó gba yìí ni. àmọ́ tọ́ba wá wọn tó ṣẹlẹ̀ ní ọjọ́ ẹnu ọjọ́ mẹ́ta yìí ìní ẹ̀rí pé kìí ṣe ìgbà àkọ́kọ́ àkọ́kọ́ ojú òpó òun ṣe bákan a kò bọ́ ń bẹ̀ ààbọ̀ ńbẹ̀ lágbára ọlọ́run. ẹ̀mí ò rò pé èrò báwọn èèyàn ń flag wa torí ojú òpó òun èmi náà rí nẹ́tíwọ̀kì yẹn kò fi bẹ́ẹ̀ lọ sókè tó kò ní okun tó bébí náà ṣe ń wo nẹ́tíwọ̀kì yẹn gbogbo bá a ṣe ń ṣe nẹ́tíwọ̀kì méjì ni à ń já sí fúnra wọn nẹ́tíwọ̀kì méjì là ń já sí fúnra wọn pé bí kan ò bá mú nǹkan ó mú ẹbí kan bá wù fóun ẹja wo ẹja wò ẹyọ kan náà láti ẹ ẹyọ kan náà lélẹyìí ń lò. torí pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ni mo máa ń ṣe àkíyèsí tí màá máa rí oríṣiríṣi ìmúra tí àwọn ọba wa máa ń mú nílẹ̀ Yorùbá pàápàá tí a bá ẹ̀sẹ̀ jẹ ọba tuntun pàápàá lásìkò tá a wà tó ṣe yí pé ó ń kálukú ń kó ata àti rodó bo tiẹ̀ àpàṣà èdè máa rí oríṣiríṣi aṣọ tí àwọn ọba wa máa ń wọ̀ àti ìlẹ̀kẹ̀ tí àwọn ọba wa máa ń lò ẹ pé nígbà ọ̀yá lódi pé tí àwọn ọba wa bá gbé ìlẹ̀kẹ̀ sọ́rùn wọn tó wá mú chéènì pàǹpà wọn tó ń gbélé òjijì ní àṣà yìí wọlé lásìkò táwọn òyìnbó ń dé tí ọ̀làjú ń dé ìní tí àwọn bàbá sì ti rí àṣà kan lọ́dọ̀ ọba kan àwọn náà wọ́n bá gbé wọ́n bá gbé yẹ̀wò gbà ọ̀dà jẹ́ káwa náà kí a fi sí i tí a bá wò dáadáa gbogbo àwọn ọba wa káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá agbádá ni wọ́n máa ń wọ̀ olórí aṣọ àwọn ọba wa ni kí wọ́n wọ agbádá kìí ṣe wípé agbádá yìí nìkan la máa ń wọ̀ nílẹ̀ Yorùbá àwọn anítàgbè ní sàpárá ẹ̀sìn kí gbogbo ẹ̀ náà ní oríṣiríṣi aṣọ a sì máa ń pa kájà aṣọ àwọn àgbàlagbà wa sì máa ń rorò ìgbà míì bẹ́ẹ̀ nígbà wọn bá wọ ṣòkòtò tán wà tó máa ró ìró mọ́ ṣòkòtò nígbà wọn bá wọ ẹ̀wù tán wà á tẹ́wọ́n pọ̀ ṣòkòtò wà máa ró ìró mọ́ irú ẹ̀ ní tẹ bá rí bàbá wa um, àgbà òyìnbó lóyè lẹ́kan Àlàbí ẹ rí i pé wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń sábà lóru àṣà yìí púpọ̀ láti bu ọ̀wọ̀ fún àṣà wa nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹ jẹ́ kí n wá máa fi àwọn ọba wa kọ̀ọ̀kan hàn wá ká sì lè rí bí wọ́n ṣe ń múra láwọn ọba wa ẹ á wo tí ń bá rí tí ń bá rí ẹ lọ wò ẹ jẹ́ lọ wò ẹ jẹ́ lọ wò ẹ wo èwo ni kí n kọ́kọ́ mú wá fún wa o tí bàbá wa gangan ni tí bàbá wa ni bàbá wa ni ọba ní tá nípa àwọn ọba tó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá tó sì lókìkí púpọ̀ tó lówó tó lọ́lá tí ọba àwọn òyìnbó ṣe tọ́ba àwọn ọ̀jọ̀gbọ́n ṣe ẹni bàbá wa adésọjí adérẹ̀mí eh, bàbá wa kábíyèsí adésọjí adérẹ̀mí bàbá tó bí mi wọn a máa sọ̀rọ̀ ọba yìí púpọ̀ eh, ṣàgbégbà ìṣèjọba ìpínlẹ̀ ìwọ̀ oòrùn ìlú ìbàdàn náà ni ibùjókòó rẹ̀ torí náà bàbá wa láǹfààní púpọ̀ láti mọ kábíyèsí eh, bàbá wa máa sọ̀rọ̀ nípa bàbá yìí púpọ̀ fún mi ní bàbá wa yìí a máa sọ̀rọ̀ wọn púpọ̀ mo rò pé ṣé bàbá ni wọ́n gbéṣẹ̀ ní ọdún 1980 bàbá ni wọ́n gbéṣẹ̀ ní ọdún 1980 ọba tó ṣe pé ó gbajúmọ̀ tó sì ní ọlá ni tó sì ṣiṣẹ́ púpọ̀ fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá lásìkò kábíyèsí gbogbo ilẹ̀ Yorùbá a wà ní ìṣọ̀kan lẹ́yìn tó fẹ́ sọ pé kò fi bẹ́ẹ̀ sí irú rẹ̀ ní bàbá wa ọ̀ní ni bàbá wa ọ̀ní ìrìnsà ni mò ń sọ yìí o ọ̀ní Adésọjí Adérẹ̀mí ẹ pé agbádá ni wọ́n wọ̀ ọ́n ẹ wo ìlẹ̀kẹ̀ tí wọ́n fi sí ọrùn agbádá ni wọ́n wọ̀ tẹ́ wo ìlẹ̀kẹ̀ tí wọ́n fi sọ́rùn ni mo rò pé torí pé kíní tó lọ kíní dẹ̀ rí bá rọra fà sókè ìlẹ̀kẹ̀ tí mo fi sọ́rùn kò èsì ìtọ́kàn gùn lọlẹ̀ dòó mọ̀ pé ìkànnù àmọ́ gbéyẹ̀wò lẹ́yọkọ̀ọ̀kan bá ń síra wọn náà ni àmọ́ gbéyẹ̀wò lẹ́yọkọ̀ọ̀kan bá ń síra wọn. Hmm. ẹja tún wo ẹja tún wo ìmíì ẹja wo ìmíì ẹja wo ìmíì ẹja wo ìmíì ọba wa míì tún ni eléyìí ẹ rí i pé ọba wa kan tún ni ọba wa kan tún ni ẹ rí i wípé a rí i wípé agbádá náà làwọn náà wọ̀ lẹ́yìn tí wọ́n ṣiṣẹ́ ọ̀nà sí tí wọ́n sì dé adé agbádá náà ni wọ́n wọ̀ tí wọ́n ṣiṣẹ́ ọ̀nà sí tí wọ́n dé adé tá bá lọ wo bàbá wa Ọọ̀ni tí wọ́n wàjà kí bàbá wa tòní ó tó jẹ á rí i pé agbádá náà ni àwọn náà ń wọ̀ ọ́ jù á rí i pé agbádá náà ni àwọn náà ń wọ̀ ọ́ jù ẹ jẹ́ tún wo ẹ jẹ́ tún wo ìmí ẹ jẹ́ wo ìmí hmm, ẹ jẹ́ wo ìmí ẹ jẹ́ wo ìmí ẹ jẹ́ wo ìmí wà là ẹ báwọn. bàbá wa Ọọ̀ni Ilé Ifẹ̀ náà tún ní Adésọjí Adé. Soji, Adé rẹ̀mí bàbá wa ni a rí wípé agbádá náà ni wọ́n wọ̀ agbádá ni wọ́n wọ̀ tó ṣe wípé lè tó jẹ́ wípé àṣà wa Yorùbá pàpẹ́ aṣọ Yorùbá náà ní ká wọ agbádá agbádá ẹjẹ́ á tó wo ẹjẹ́ á lọ sí ibòmíì ká tó lọ wò ó ká lọ wo ẹ̀mí ẹ rí tẹ́ bá wo eléyìí náà ẹ rí wípé agbádá náà tún ni ni wọ́n wọ̀ yìí agbádá ni kábíyèsí yìí wọ̀ agbada náà ni tó ṣe pé àwọn èèyàn wọ́n sì wà ní ẹ̀gbẹ́ wọn ara àṣà wa nílẹ̀ Yorùbá nù ká wọ agbádá ara àṣà wa ara àṣà wa ni ara àṣà wa ni ká wọ agbádá <laughs> ara àṣà wa ni ká wọ agbádá ẹjá tún wo bíi mélòó kan mo rò pé tí bàbá wa Ọlátẹ́rù bàbá wa Ọlọ́wọ̀ ọ̀nbẹ ní ọ̀nbẹ níbí náà ìlú òyìnbó tiẹ̀ ní bàbá wa kábíyèsí ni wọ́n wà á rí wípé agbádá náà ni wọ́n wọ̀ tó ṣe wípé ọlọ́wọ̀ ni o ẹ rí pé àṣà ọlọ́wọ̀ ni agbádá ni wọ́n wọ̀ á sì ti rí ìyàwó wọn lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n dé kórímọ̀gbòfò wọ́n dé sórí eléyìí lọ́pọ̀lọpọ̀ máa ń pè ní adé kórímọ̀gbòfò ni à ń pe eléyìí a máa ń pè ní kórìmọ́gbòfò orúkọ tó pọ̀ tá a máa ń pè láwọn ìlú kan sílùú kan akoro orúkọ pọ̀ tá a máa ń pè láwọn ìlú kan sílùú kan ẹ̀rí pé àwọn dé ìyàwó wọn dé ibi tí bàbá olúwo tilẹ̀ wo ti kọ́kọ́ kọ́ àṣà pé a àṣẹ́kẹ̀ ṣe nǹkan tó burú pé kí ọkọ dé adé kíyàwó dé adé kórìmọ́gbòfò ní ilé kò sí tó burú níbi ilé kìí ṣe adé torí adé gbìn ìpìlẹ̀ kù láàfin adé kù láàfin mo rò pé à ń bá mi à ń tẹ̀lé mi lọ bóyá ká lọ sí ilẹ̀ ìjẹ̀bú mm, ká lọ wo bàbá wa àwùjalẹ̀ ilẹ̀ ìjẹ̀bú tí n bá tètè rí ti bàbá wa àwùjalẹ̀ ilẹ̀ ìjẹ̀bú ń bí tá a bá rí apá tètè rí àwùjalẹ̀ ilẹ̀ ìjẹ̀bú n a sì fi mo fi sára àwọn nǹkan tí a fẹ́ lò kó ba lè yé wa hmm, kó ba lè yé wa a fi sára àwọn nǹkan tá a fẹ́ lò ẹ tún gbé lé ìgbà náà ẹgbà ilé ẹ rí i pé bàbá wa Ọọ̀ni Adésọjí Adérẹ̀mínì nígbà tí wọ́n dé adé Arè bàbá wa Ọọ̀ni Adésọjí Adérẹ̀mínì nígbà wọ́n dé adé Arè bàbá wa ní Adésọjí Adérẹ̀mínì nígbà tí wọ́n dé adé ààrẹ a ìmúra tí wọ́n mú ń bẹ̀ náà pé agbádá náà ni wọ́n wọ̀ agbádá náà ni bàbá wa wọ̀ ní níbẹ̀ o eh, agbádá náà ni wọ́n wọ̀ eh, ní ibẹ̀ o hmm, níbẹ̀ o a wípé kìí ṣe pé agbádá tí wọ́n ń yìí wò ní gẹ́gẹ́ bíi wípé ó kéré fáwọn láti wò eh, ọba ni kò sí gbogbo ibi tí wọ́n lọ wọ́n wọ̀ lọ lóyìnbó wọ́n wọ̀ lọ káàkiri àgbáyé láwọn lọ́balọ́ba wa láwọn lọ́balọ́ba wa ní nígbà náà ẹ jẹ́ wá wo ẹ jẹ́ wá wọlé lára ẹni tí mò ń sọ ní ẹ̀ẹ̀kan ni pé àwọn bàbá wa tí wọ́n bá múra wọ́n máa ń da aṣọ bora wọ́n máa ń da aṣọ bora tá bá wo àwòrán tí ń bẹ ní iwájú mi àwòrán bàbá wa ọ̀ọ́ni um, aláàfin adéyẹmí adéyẹmí alówólódù tó jẹ láàrin ọdún eighteen seventy five sí eighteen seventy six kó tó wá wàjà ní nǹkan bí ọdún nineteen oh five ni bàbá yìí fi jẹ òpó lu ọgbọ̀n ọdún ní orí àpèrè wọn lu ọgbọ̀n ọdún màá fẹ́ ká kínní kan tá a bá ń wo adé tí wọ́n dé sí orí hùn á rí i pé a rí ojú wọn a rí ojú rárá nítorí kó tó di pé ó di ti ìgbàlódé tí ọba bá gbé adé wọn èyí rí ojú ọba ọba èyí sì ń sọ̀rọ̀ kéèyàn máa gbọ́ ògbìfọ̀ ń bẹ nítọ́ba bá ń sọ ẹnìkan ni ó wà ń bẹ apalẹ́ráyè rí ìrùkẹ̀rẹ̀ tẹ́ ń mú lọ́wọ́ ṣe ìrùkẹ̀rẹ̀ tíjọ́ táwọn ọba wa máa ń lò ní máa ń ṣe síkítí ni tẹ́ bá wá ibi kíní adé òun àárín méjì báyìí adé tí wọ́n dé òun àárín méjì iná ẹ̀ wá sẹ́nà lọ ni àbí kí àárín méjì iná wa ni kí lorúkọ ẹ̀ ìní wọn ò gbé ìrùkẹ̀rẹ̀ ìní wọn ò gbé sí iná wa lọ́wọ́ adébáyá náà ti àárín méjì ni wọ́n wàá gbé ìrùkẹ̀rẹ̀ sí yóò bo ojú wọn torí pé ń ọwọ́ adé ìlẹ̀kẹ̀ tó síwáhùn ibì kan máa ń bẹ tí ọlá máa ń là díẹ̀ àárín méjì ìwà ni wọ́n gbé ìrùkẹ̀rẹ̀ sí. Si ẹni wọ́n gbé ìrùkẹ̀rẹ̀ sí tọ́ba bá ń sọ̀rọ̀ ọ̀bọ mú ìrùkẹ̀rẹ̀ lọ́wọ́ báyìí ni tọ́ba bá ń sọ̀rọ̀ wọ́n mú ìrùkẹ̀rẹ̀ lọ́wọ́ tọ́ba bá ń sọ̀rọ̀ ọba máa ń mú ìrùkẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnìkan kìí sì rí ojú ọba lẹ́yìn àwọn ìjòyè àwọn ọ̀yọ́mèsì àtàwọn ọmọ ọba àtàwọn ìlàrí ẹni tí wọ́n súnmọ́ tí wọ́n súnmọ́ ọba. tábà wo bí àwọn olórí àbí ká sọ pé àwọn ayaba aláàfin adéyẹmí alówólódù bí wọ́n ṣe múra ẹ wo ìmúra wọn ẹ rí i pé wọ́n kọ́ ru aṣọ kan máyà nígbò tó yá wọ́n tún ró ìkan mọ́ ikùn méjèèjì náà ni wọ́n so àwọn obìnrin wa máa ń múra báwọn àwọn obìnrin wa máa ń múra báwọn ẹ sì rí i pé ká wa wọ́n da mọ́sáàjì aṣọ ọba tí ń taná yanranyanran wọ́n dà bo ara àwọn ọba wa máa ń ní àwọn aṣọ bẹ́ẹ̀ kó pé kò sírú aṣọ tí wọ́n bá lè wọ̀ wọ́n máa ń ní aṣọ ńlá tó ṣe pé wọ́n èébú lẹ̀ ń ràn wọ́n dàbò ara bẹ́ẹ̀ ni wọ́n dàbò ara bẹ́ẹ̀ ni tó pé ṣùgbọ́n wọ́n ní ìtẹ́ ti wọ̀ tẹ́lẹ̀ irú ẹ̀ ni ìtẹ́ ríhun irú ẹ̀ ni ti ẹ̀rí ti bàbá wa aláàfin aláàfin adéyẹmí alówólódù òun náà ni aláàfin tó jẹ tó ṣe pé ọwọ́ rẹ̀ làwọn òyìnbó ti wá gba ilẹ̀ yorùbá olóńbẹ lórí àpèrè nígbà táwọn òyìnbó fi gba sáà lọ́wọ́ wa lẹ́yìn ìgbà tá a ja ogun kírìjì ogun èkìtì parapọ̀ fún ọdún mẹ́rìndínlógún sixteen solid year la fi ja ogun náà a rí pé ìmúra àjọ gbogbo tẹ́ bá wo sinimá tí um, wọ́n ṣe láìpẹ́ yìí tẹ́ ń pè ní Aníkúlápó a rí i wípé gbogbo tí wọ́n lò nínú sinimá ó jẹ́ tó jẹ́ ìwúrí fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pè mí káàkiri àgbáyé pé àárẹ̀ òpin tán níta ẹ̀ sọ ní o kankan yìí pé wọ́n ti ń padà bẹ̀ àníbẹ̀ yìí nígbà táwọn ṣe sinimá tó jẹ́ sinimá àṣà wa táwa máa lo ilé onípáànù táwọn rábọ́ táwọn ìdíjà ṣàwà ní ẹ rí i pé ẹ wo ibi tí aláàfin wà ẹ rí i pé ẹ̀yìn ọwọ́ ẹ̀yìn ilé kókó ni ilé kókó ni kókó la fi ń ṣe òrùlé a sì máa ń pe kókó náà ní bẹ̀ẹ̀rẹ̀ ẹ sọ pé ará ọ̀yọ́ ọ̀pá bẹ̀ẹ̀rẹ̀ fáró oko a máa ń pè ní bẹ̀ẹ̀rẹ̀ tá a máa fi ṣe òrùlé níjọ ọ̀rọ̀ ń bọ̀ ńbẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ ńbẹ̀ a rí i pé ìmúra ìmúra kan mu a rí i pé irú sinimá sinimá Aníkúlápó ó gbé àṣà wa hàn dáadáa nígbà tá a gbọ́ pé àwọn tí wọ́n ń ṣe àkóso onísinimá ní Nàìjíríà wọn ò fẹ́ bọwọ́ lù ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ yálà yí pé ogun ọ̀pọ̀lọpọ̀ yẹn náà náà ni ó fojú lámẹ̀tọ́ wo ibi tí wọ́n ti fi ìhòòhò obìnrin hàn níbẹ̀ ni ó fojú lámẹ̀tọ́ wò ṣùgbọ́n tó jẹ́ ọ̀gá àgbà fáwọn tó wà ń bẹ kínní yíbò ni ìjọ wo ló ń ti kìlọ̀ fún àwọn èèyàn tiẹ̀ táwọn yíbò ń dẹ́wọ́ òjú yóò lọ ìjọ ni wọ́n ti kìlọ̀ fáwọn èèyàn tẹ́ bá máa burú táwọn yíbò ń ṣe káàkiri orí agbágbé táwọn Yorùbá mi ti ń kásà wọn ní aburú táwọn yíbò ń ṣe tí ò sí máa fẹnu sọ nípa oníròwò ọkùnrin àtobìnrin irú èyí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe tí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iná ẹ̀ ni wípé ṣùgbọ́n ẹ̀kọ́ tá a fẹ́ kọ́kọ́ ọkọ̀ ọ̀làjú wa tá a fẹ́ kó gbé ó gbé àṣà wa tá a fẹ́ kó fi hàn ó fi hàn débi pé láàrin ọ̀sẹ̀ kan sinimá ìgbogbo àgbáyé lọ́tẹ́wọ́ gbà lọ́tẹ́wọ́ ṣùgbọ́n tábà wo nípa ọ̀rọ̀ olórí àti aláàfin tó bá fi lè mú wa dárúkọ ọba á ọba wo ni kì í sí pé ká fẹ́ kọ ìtàn ká kẹ́ kọ ìtàn nípa pípẹ́ ọba kan ni. Thank you dúró kí ojú òpó tọ́ padà tó òpó fáwọn tó wà lórí Facebook tọ́ ó sì dúró àwọn tó bá fẹ́ tún wa wò lórí YouTube àwọn ò lè mọ tí àbáta wà lórí Facebook lọ́wọ́lọ́wọ́ ń kojú. ojú òpó ti tọ́ tá a bí wọ́n ṣe sọ̀rọ̀ nípa Aláàfin Ọ̀yọ́ nínú sinimá tá a bá ṣe sinimá tó bá jẹ́ sinimá àṣà tá a bá dárúkọ ọba kan bẹ̀ tó bá ṣe pé orúkọ ọba ìlú kan ìlàdá àbókòye ọba ìlú kan á sọ ìtàn náà jẹ́ gbọ́dọ̀ já mọ́ ọba wo ló ń ṣe báwo ló ṣe rí torí gbà tọ́pọ̀lọpọ̀ pè mí pé ṣé irú ìtàn bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ rí wípé ṣàó kan láti gbọ̀ngàn àti aláàfin nǹkan kan mo ní ìtàn ó lè jẹ́ àgbélẹ̀rọ ó lè jẹ́ àgbélẹ̀rọ ṣùgbọ́n tẹ́ni tó bá ṣe sinimá bá dárúkọ pé aláàfin èyí tó jẹ mọ́ bẹ́ẹ̀ tá a ti sọrí fún wa àmọ́ kò lọ bá wọn ẹni tí aláàfin ládìgbòlù àti olórí rẹ̀ ní tó sì ṣẹlẹ̀ pẹ̀lú aláàfin ládìgbòlù àti olórí ẹ̀ ní pé olórí tó jẹ́ ààyò rẹ̀ tó nífẹ̀ẹ́ sí kò ì bímọ ńgbà náà àwọn olórí yòókù wọ́n wá máa ń fi wọ́n máa ń fi ṣe yẹ̀yẹ́ aláàfin sì nífẹ̀ẹ́ rẹ̀ gan-an tàgbé ọ̀ẹ́sẹ̀ fẹ́ ni. ọwọ́ adijọ́ kan aláàfin wa ra aṣọ wọn kó aṣọ wá fún wọn mo ti sọ rí lọ́pọ̀lọpọ̀ ọgbà kìí ṣẹ̀kẹta kìí ṣẹ̀kẹrin tí màá sọ ni wọ́n kó aṣọ wá fún àwọn àwọn tí ń ta aṣọ aláàfin owó kó wọn bá kó wọn ti wá gbàgbé olórí bí àwọn <laughs> ayaba yòókù náà ni o wọn ti gbàgbé ayaba yìí báwọn náà wọn mọ̀ọ́mọ̀ ṣe ni o ọwọ́ àlọ́ bá láàfin ọwọ́ àlọ́ fẹ̀hún náà pé wọn ò kó wọn ò fóun láṣọ ìgbà táwọn ìyáálé rẹ̀ wá gbọ́ wọ́n bá bẹ̀rẹ̀ orin pé àwa ń sunkún ọmọ ìwọ ń sọ̀rọ̀ aṣọ a àwa ń sunkún ọmọ ìwọ ń sọ̀rọ̀ aṣọ abìjìká kẹ́kẹ́ bí ẹni sọ̀rọ̀ ó wá dùn ó kó ẹrù rẹ̀ aláàfin ọ̀sọ̀rọ̀ inú wa bíi pé ẹ̀ka aláàfin ọba wọn bíi pé wọ́n fi ọmọ bú òun ọwọ́ akẹ́rù rẹ̀ ìlú ọ̀yọ́ náà ni ìlú rẹ̀ ilé ìyá àti bàbá rẹ̀ ilé bàbá rẹ̀ ló kẹ́rù lọ nígbà wá lọ ó dùn aláàfin torí mo ti sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ kan máa ń bẹ bí aláàfin ṣe lágbára tóun bàbá wa ikú bàbá yèyé àtàndá ọba tó bàbá wa tó wájà àná wọn kan bẹ lọ́yọ̀ọ́ ẹbí wọn ti máa ń fojú aláàfin rí tọ́ba bẹ̀rẹ̀ pẹ̀lú aláàfin aláàfin ìfò làmídì ìfògo ojú náà kó o tó fẹ́ mi lọ́mọ mọ́ta mi lọ́mọ o <laughs> odidi aláàfin lu yorùbá sì ní kí ni orò lálẹ́ bẹ́ẹ̀ sì ni aláàfin ó tó lé ẹ lọ́ba fún lẹ́bùn ni àṣà wa ńlẹ̀ yorùbá lù bí kú bàbá yèyé ṣe kàǹkà tó ọwọ́ akẹ́rù ẹ̀ lọ́lé nígbà ọ̀kẹ́rù lọ́lé bàbá rẹ̀ aláàfin ìjọ kìíní nígbà òdìjọ kejì aláàfin gbọ́ àjọ kẹta aláàfin wá pe gbogbo àwọn àwọn ayaba àtàwọn ẹ̀ṣọ́ àtàwọn ìjòyè aláàfin wa kó wọn jáde nílẹ̀ yorùbá sì ní àṣà làwọn èèyàn fífẹ́ máa wò pàṣà wa àti àwọn lárúbáwá jọra wọn pàápín tí yorùbá bá fẹ́ ṣe ọjà láti máa ṣe ọjà ọ̀sán ń bẹ ọjà alẹ́ ń bẹ ọjà alẹ́ yorùbá kínní kan bẹ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ bá wọnú ni mo fi gbóṣùbà fún sinimá aníkúlápó ọjà alẹ́ yorùbá èèyàn bíi twenty thousand máa ń bẹ lọ́jà alẹ́ wa o twenty thousand yìí máa ń bẹ lọ́jà alẹ́ wa táwọn òyìnbó tó dára kọ́ọ́lẹ̀ rẹ̀ tí wọ́n ń bẹ ọjà alẹ́ tó ṣe pé capacity fifty thousand ń bẹ o torí pé wọ́n wà káàkiri wọ́n wà náà ilẹ̀ ìlú máa fi sọ̀rọ̀ ajé o torí wọ́n kó nǹkan wá gbogbo ìgbèríko wọ́n kó nǹkan wá àwọn tí ó gbowó bodè gbogbo ẹ̀ báwọn. aláàfin wa nígbà aláàfin wa pè wọ́n tàbá sì fẹ́ ṣe nǹkan kódà bí òkú kú nílẹ̀ Yorùbá wọ́n ò dọ́jà bẹ́ẹ̀ bá ti gbókùú dọ́jà kẹ́ tó lọ sí tẹ́ ẹ̀ bá tí ìjó dọ́jà bẹ́ẹ̀ bá ń ṣènáwó ẹ gbọ́dọ̀ gbé ọjà torí gbogbo ara ọjọ́ mọ̀ pé ẹ ń ṣe ìnáwó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mi mẹ́tò pásánpé tí ìparẹ́ tán yanyanyan náà. aláàfin ọwọ́ akó gbogbo wọn aláàfin bá ń dání wípé ẹ mọ̀ pé wọ́n sì bu wípé àwa ń sunkún wọn ọmọ ìwọ ń sọ̀rọ̀ aṣọ àwa ń sunkún wọn ọmọ ìwọ ń sọ̀rọ̀ aṣọ aláàfin lábì ìgbòlù tọ́lá àwọn ọba wa máa ń kọrin kájó kákọrin ọba lónìí nílẹ̀ yorùbá kájó kákọrin àwọn onílù àwọn olórin wọn a sì máa dá ọba lára yá nínú nílẹ̀ yorùbá ọba a sì máa forin sọ̀rọ̀ a rí i pé nínú àwọn ọba wa um, bàbá wa ti mí ẹdẹ níbi tí àwọn ọmọ ìlú lùdé òyìnbó gan kan sí wọn pé kan bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá lẹ́wọ́n á jáde ni wọ́n wá kó ogun wọn aláàfin wá yí orin ọ wá tún ẹsẹ̀ orin rọ yí pé hmm. ẹ̀fẹ̀ gbolè lálàáfin yí. a ń torí ẹyẹ abìyẹ́ gbàgẹ́gbàgẹ́ a ń torí ẹyẹ abìyẹ́ gbàgẹ́gbàgẹ́ ẹ̀rẹ́tì ẹsẹ̀ àkọ́kọ́ àwa ń sunkún ọmọ ìwọ ń sọ̀rọ̀ aṣọ àwa ń sunkún ọmọ ìwọ ń sọ̀rọ̀ aṣọ aláàfin náà wá dá wọn náà pé à ń torí ẹyẹ adìyẹ gbàgẹgbàgẹ à ń torí ẹyẹ adìyẹ gbàgẹgbàgẹ àjànàkú tó ní gbòòlé nìkan dá gbogbo à ń torí ẹyẹ adìyẹ gbàgẹgbàgẹ bẹ́ẹ̀ làláàfin ṣe léwájú tí gbogbo ìlú ẹ wá wo aláàfin jáde nínú ààfin Ọ̀yọ́ ẹ wo bá ààfin Ọ̀yọ́ ṣe tóbi tó gbogbo bí ẹ ṣe ń lọ aláàfin jó lọ gbogbo ìlú ń jáde ah! aláàfin ní màá kọrin tó ti ṣẹ̀kẹ̀rẹ̀ tẹ ń ju ṣẹ̀kẹ̀rẹ̀ à ń tò orí ẹyẹ o adìyẹ gbàgẹgbàgẹ à ń tò orí ẹyẹ adìyẹ gbàgẹgbàgẹ àjànàkú tó ní igbó nìkan dáa gbogbo à ń tò orí ẹyẹ adìyẹ gbàgẹgbàgẹ báyìí ni wọ́n ṣe ń jó nígbà wọ́n ń jó wọ́n ń jó jẹ́ ọdún akẹsàn gbogbo èrò ọjà aláàfin wọ́jà gbogbo wọ́n ń jó tẹ̀lé aláàfin níbo láláàfin kọrí sí ilé àwọn àna rẹ̀ ayaba tí wọ́n fọmọ bú tó kó jáde nígbà wọ́n tó débẹ̀ gbogbo ara alé fẹ́ rí gbogbo agboolé àwọn náà ń jó padà ó kálukú tìlù ń lọ aláàfin ìyàwó sì ń bẹnu lé òun ọ̀jáde ó sì fàtínú ń bíi aláàfin ládìgbòlú ní aya mi jáde sí mi láti ìjẹta tó ti kú olè bí pa mí àwọn kìíní yóò fún mi lóúnjẹ gbogbo àwọn ìyàwó aláàfin pátá ti ń bẹ nínú inú ààfin ló kó tẹ̀lé wọn lọ lọ sílé àná rẹ̀ láti lọ bẹ ìyàwó rẹ̀ ọba nu ìlú tó ṣẹlẹ̀ nu nígbà tó didi ọba Àkúrẹ́ na ìyàwó rẹ̀ tí fi yọ lóyè gbàgbà ọba máa ń ṣe àpọ́nlé ìyàwó o tún gbọ́dọ̀ ṣe àpọ́nlé àna rẹ inú Yorùbá ló ní àṣà ẹ wo ọba bó ṣe tó bó ṣe kàǹkà tó ọba orin Saheed Òṣùpá <laughs> ó ní àwọn obìnrin tẹ́ bá ń pọ̀ wọn lé gẹ̀ẹ́gẹ́ ó lóun tí ì ṣe tó bá jẹ́ kó gbẹ̀tẹ́ ni ó ní bí èèyàn bá kọjá ààyè rẹ̀ bó bá jẹ́ ọba èèyàn máa tẹ́ <laughs> ibẹ̀ ló ti kọ́ mọ kó lẹ́ fáwọn abiyamọ mo pàgùn mọ́ fáwọn abiyamọ àbáwọn ìyá wa kọ́ nínú ti aníkúlápó ìǹtọ́fẹ́ jọ òòlù ṣùgbọ́n ayaba kò bá kò bá ọkùnrin sá lọ aláàfin kú ògbó ọ̀yọ́ lọ lé wọn wọ́n sì túbá inú tiẹ̀ náà dùn gbogbo òlò náà jáde wọ́n fi jó pàdé wọ́n sì jó lọ sí ààfin bẹ́ẹ̀ aláàfin ládìgbòlú náwó nára nílé wọn bí ìgbà tó ṣe yí pé mo sẹ́mi pé tálàfin bá tẹ́bá fẹ́ fún uh, aláàfin níyàwó wọ́n wàá mú bá ní gẹ́gẹ́ bí ọba bí ìgbà tó ṣe pé jẹ́ wá tọrọ rẹ̀ ó dàbí pé àìtọrọ rẹ̀ lọ́jọ́ sí ni ẹ̀jẹ̀kẹ́yìn yòókù rẹ̀ ọmọ yìí rẹ̀ ìwà tọrọ rẹ̀ tó pé gbogbo Ọ̀yọ́ gbogbo òlú ní ọba ń tọrọ rẹ̀ inú bí àárín ṣe jẹ́nu nípa ti nípa ti aláàfin bó ṣe jẹ́nu àti ìmúra àwọn ọba wa ẹ tó wo àwòrán míì ẹ jẹ́ wo àwòrán míì ẹ jẹ́ wo àwòrán míì ẹ jẹ́ sáré wo àwòrán míì ẹ jẹ́ wo àwòrán míì ẹ jẹ́ wo àwòrán míì hmm. ibi tí a wá wí ni adé ibi tí a wí ni adé yìí tí a bá ń wo àwòrán tí ẹ̀ ń wò ní ojú agbàgbé àwòrán ìgbà tí samuel ládòkè akitola ògbómọ̀ṣọ́ tí wọ́n ń jẹ ààrẹ ọ̀nà kákàǹfò ni tẹ́ bá wo ìgbà tí ibà Gani Adam jẹ ààrẹ ọ̀nà kákàǹfò ẹ rí i pé àwọn ò gbé kinní yìí lọ́wọ́ torí gbà mo rí i pé wọn ò gbé lọ́wọ́ nígbà náà ó lórúkọ tá à ń pẹ̀sẹ̀ já fi bẹ́ẹ̀ lẹ̀ torí àwọn àwọn kan tó ti ń bẹ àá sì mọ fọ́ńtà náà ni wọ́n ń jíṣẹ́ sí àárò ẹ wo awọ tí wọ́n gbé sí ara bí ìgbà tó ṣe pé wọ́n ran mẹ́wùn awọ ẹkùn nu táwa tẹ́yìnbó ń pè ní leopard ẹnì yàtọ̀ sí awọ tiger àmọ̀tẹ́kùn àwọn òní tiger ń bì awọ ẹkùn nu awọ ẹkùn nu ààrẹ ọ̀nà kákàǹfò jagunjagun nu ẹ ti já wo mò ń bọ̀ mò ń bọ̀ ẹ̀kọ́ mọ̀ bá a dàrú ẹja mọ̀ ń lẹ́yìn kọ̀ọ̀kan ẹ jẹ́ wá lọ wo ti ààrẹ ọ̀nà kákàǹfò lóògùn ọ̀fẹ́ o ààrẹ ọ̀nà kákàǹfò wa ti òní òun náà ní ààrẹ ọ̀nà kákàǹfò wa tòní. Thank you.

ní bínú ni bí ojú òpó ń ṣe ń dà wá ní láàmú nù bó ṣe ń dà wá láàmú. tàbá wà wò ààrẹ ọ̀nà kákàǹfò ilẹ̀ yorùbá tòní òun náà ni à ń wò yìí ibà gani adam a rí i pé awọ ẹkùn náà làwọn náà ń wọ̀ tàbá sì sọ nípa ìmúra tí a ti ń sọ fún wa bọ̀ a rí i pé ikú bàbá yèyé nù àtàndá ilẹ̀ rẹ o aláàfin ọ̀yọ́ tó gbéṣẹ̀ a rí i pé agbádá ni wọ́n wọ̀ Eh, tí wọ́n sì dé fìlà ta tó máa ń pè ní àbítí ajá eh. a rí wípé awọ ẹkùn ni Ààrẹ Ọ̀nà Kakanfò wọ̀. ìgbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò MKO abiola tó náà ń gba ọ̀pá àṣẹ ààrẹ ọ̀nà kákàǹfò ní ìgbà tó ń gba ọ̀pá àṣẹ ààrẹ ọ̀nà kákàǹfò ní àwọn ààrẹ ọ̀nà kákàǹfò mẹ́ta náà lárí tí wọ́n ti jẹ lẹ́yìn ìgbà tí kò ṣogun mọ́ tí ò sọ́tẹ̀ mọ́ ààrẹ ọ̀nà kákàǹfò látòsà yín ló fi ara gba ẹ̀tùkẹ́yìn látòsà ló fi ara gba ẹ̀tùkẹ́yìn kó tó gbéṣẹ̀ ní ọdún 18 látòsà gbéṣẹ̀ ní ọdún 1885 ni látòsà gbéṣẹ̀ lẹ́yìn ìgbà yẹn ọpẹ́pẹ́pẹ́ ká tó jẹ̀mí akíntọ́lá jẹ́ nígbà akíntola jẹ eh, mko abiola jẹ lẹ́yìn mko abiola iná ni ààrẹ ọ̀nà kakanfò tó ní bá gani adam ní ọjẹ́. pé a tún ti rí a ti rí a ti rí èèyàn náà ṣùgbọ́n kí ló fa gbogbo awuyewuye kí ló fa gbogbo awuyewuye eh, mo wá ń bọ̀ eh, ibi tí à ń lọ iná ni bàbá wa ọ̀ní rìsà ti òní bàbá wa ọ̀ní ìrìsà ọ̀jájá ògbówùsì kábíyèsí ọmọ sífìlà fún orí adé olúfẹ̀ sífìlà nínú bàbá wa ni à bàbá wa ọ̀ní ìrìsà òun náà ni à ń wò tí a bá kọ́kọ́ wo ìmúra yìí a rí i pé ìmúra yìí yàtọ̀ sí bá a ṣe fi hàn wá àwọn oríṣiríṣi ọba bí wọ́n ṣe múra nílẹ̀ yorùbá eh, bí wọ́n ṣe múra nílẹ̀ yorùbá a lè pa kájà eh, kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣàdédé la wá rí wípé ní èjìká bàbá wa wọ́n wá ń gbé ẹkùn awọ ẹkùn àbí ẹkùn wọ́n ń gbé sí ara aṣọ yálà kó bu ẹwà kún ní o àbí kó ṣe ilé yóò sí nínú ìlànà fún àwọn ọba wa nílẹ̀ yorùbá ọba yìí lo awọ ẹkùn kò tí ì sí àkọọ́lẹ̀ rẹ̀ ní gbogbo tìbútòrò ilẹ̀ yorùbá bóyá yálà onílẹ̀ sábẹ́ ni o kétu ni o ọ̀wọ̀ ni o oǹdó ni o àkókò ni o ìjẹ̀ṣà ní o ifẹ̀ ní o gbogbo èkìtì lápapọ̀ ní o gbòmìnà ní o àwórì ni o ìṣẹ́rí ni o ẹ̀gbá ní o ẹ̀gbádò ní o rẹ́mọ ní ìjẹ̀bú ní yorùbá ọ̀yọ́ ní o èpo ní ìbọ́lọ̀ ní o gbogbo ẹ̀ báwọn àní kó jẹ́ pé àṣà wa ni. ọba kì í gbé awọ ẹkùn ọba máa ń jókòó ọba máa ń ka ẹsẹ̀ lórí awọ ẹkùn ni ọba èé jókòó lórí awọ ẹkùn ọba máa ń ka ẹsẹ̀ lé orí awọ ẹkùn àwọn ìjòyè àgbà ìlú tó bá jẹ́ àwọn ìjòyè tó ṣe pé fàpèjúwe ní ọ̀yọ́ Báṣọ̀run ìlú ọ̀yọ́ ìmọ̀ ń jókòó lórí awọ ẹkùn Báṣọ̀run ìlú ọ̀yọ́ àmọ́ ń jókòó lórí awọ ẹkùn aláàfin ikú bàbá yèyé ìmọ̀ ń kásẹ̀ lórí awọ ẹkùn àwọn ọba àwọn ọba nílẹ̀ yorùbá wọ́n máa ń kásẹ̀ lórí awọ ẹkùn ẹ máa wò ó ọba tọba bá jókòó ìtẹ́ rẹ̀ yọ kásẹ̀ lórí awọ ẹkùn tí Basọ̀run bá jókòó yóò ṣe kí ni o yóò jókòó lórí awọ ẹkùn tá a bá lọ wo ọ nínú ìtàn ní ìgbà tí àwọn òyìnbó tí wọ́n gba ilẹ̀ Ìjẹ̀bú táwọn òyìnbó tí wọ́n ya wọ ilẹ̀ Ìjẹ̀bú ẹ̀ Balógun Kúkù ó ti dàgbà nígbà náà Balógun Kúkù ń bẹ láyé ó ti dàgbà ó wá jókòó gẹ́gẹ́ bíi Balógun ìlú ṣùgbọ́n ó jókòó lórí awọ ẹkùn nígbà táwọn òyìnbó dé táwọn èèyàn ti sá lọ balógun kúkú ẹ̀bà àgbàlagbà tó ti rí ìrírí tó rógun ó jókòó ìkan lára àwọn àwọn ọmọ ogun tó bá àwọn òyìnbó wá wọ́n lé balógun kúkú dìde awọ tó fi jókòó awọ ẹkùn wọ́n gbà balógun kúkú ọ̀sọ̀rọ̀ nígbà tí gbogbo rọ̀tìrọ̀tì lọlẹ̀ ó sì lọ bá wọn ní camp ní àgbòbí táwọn òyìnbó wà torí tó fa ìjàgbá náà ni pé kí wọ́n ṣílẹ̀kùn lẹ̀ kí gbogbo ìlú kí ètò ọrọ̀ ajé ọmọ lọ ìjẹ̀bú èsì fẹ́ gbà kí àwọn àlejò wọnú ìlú wọn wọ́n ní pé lè yọ lè ba àṣà jẹ́ ọ̀rọ̀ sì ń bọ̀ mẹ́rin ọjọ́ iwájú ilé balógun kúkò sí lọ pé awọ ẹkùn mi o ẹni tó mú ni balógun ìlú ni mí o ni mo fi ń jókòó ẹ̀wọ̀n ọ̀tẹ̀ lórí ìtẹ́ ni balógun máa ń fi ń jókòó awọ ẹkùn ẹ bá ti jẹ́ balógun ìlú ẹ̀mọ̀ pé ìkànnì ẹgbẹ́ wá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá káwá lo ìlànà ti Yorùbá Ọ̀yọ́ aláàfin yóò jókòó lórí ìtẹ́ rẹ̀ yóò kásẹ̀ lórí awọ ẹkùn ìtẹ́ tí àwọn ọba fi máa ń jókòó ọ̀rọ̀ òní kọ́ awọ wo ni wọ́n fi ń ṣe kí lorúkọ awọ tí àwọn ọba fi máa ń jókòó ìlù oríṣiríṣi ìlù ni wọ́n máa ń lù ó sì nígbà tí wọ́n lu ìlù àwọn ìlù kan ń bẹ ń rí oòrùn àwọn ìlù kan ń bẹ tí èrí oòrùn tí èrí oòrùn ọ̀nà àbòmí lè lò Basọ̀run Aláàfin ó kásẹ̀ lórí awọ ẹkùn Basọ̀run yóò jókòó lórí awọ ẹkùn ṣẹ̀sìrì báwọn etí Basọ̀run ń jókòó lé lórí làláàfin kásẹ̀ lé lórí Ààrẹ Ọ̀nà Kakanfò ìdíwánì tó ṣe wípé Ààrẹ Ọ̀nà Kakanfò tí ọba wa jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ọba wa jẹ èyí tí Basọ̀run tóun jókòó lé lórí òun lòun ọmọ wọ̀ wọ́n fẹ́ etí yorùbá sàfẹ́ kó yé wa ni pé àjùlọ pé tó ọ̀gá ọ̀gá ni aláàfin jẹ́ sẹ́mi o ó ń kásẹ̀ lórí ìtẹ́mi fi ń jókòó ìwọ náà èyí tí wọ́n náà máa wọ̀ ilé mi fi ń jókòó tó ṣe pé tó bá fẹ́ lo ogun aláwọ̀ ẹkùn rẹ lèmi náà ń jókòó lé lórí nígbà tí ọba bá wá bẹ̀rẹ̀ sí ní gbé irú nǹkan báyìí jáde tá bá sì wo nílẹ̀ yorùbá ọ̀yọ́ mẹ́ta ìlà pín àwọn ọlá sí ẹni àkọ́kọ́ onípò kínní ni aláàfin ọ̀yọ́ àti gbogbo àwọn ọmọ ọba àwọn ọmọ ọba ọ̀yọ́ la máa ń pè ní akẹ̀yọ́ àwọn ọmọ ọba ilé ifẹ̀ kìí ṣe ti ọ̀ní nìkan o ẹ má sì mí gbọ́ o tọ́lá àwọn ọba pọ̀ ní ilé ifẹ̀ nígbà wáṣẹ̀ tí ìran wọn sì bẹ́bẹ̀ dùdú sòókò la máa ń pè wọ́n sòókò la máa ń pè wọ́n òǹkàlùkù ló sì mọ sòókò tó jẹ́ ọ̀rọ̀ bùnmí ìlẹ́yìn o ní ọ̀yọ́ aláàfin àti àwọn ọmọ ọba àwọn ni wọ́n wà ní ipò kínní àwọn ọ̀yọ́mèsì ni wọ́n wà ní ipò kejì àwọn ẹ̀ṣọ́ ni wọ́n wà ní ipò kẹta ẹ̀ṣọ́ ni wọ́n wà ní ipò kẹta nínú àwọn ẹ̀ṣọ́ yìí àwọn ẹ̀ṣọ́ mẹ́rìndínlógún tó jẹ́ àgbà nínú wọn láti wá máa ń yọ nǹkan tá a pè ní ààrẹ ọ̀nà kakanfò láyé aláàfin àjàgbó ni àdáálẹ̀ ìlàdá tá a pè ní ààrẹ ọ̀nà kakanfò ìlàdálẹ̀ àti ń jẹ ẹ̀ṣọ́ bọ̀ tipẹ́ tó kó kálukú àwọn ẹ̀ṣọ́ ló ní orúkọ níwọ̀n ìgbà tí odidi ọba bá sọ yín pé èyí tí ẹni tó wà ní ipò kẹta tó ń lò lòun náà fẹ́ gbéra òun sí bí àrífín ṣe máa bẹ̀rẹ̀ nu bí àrífín ṣe máa bẹ̀rẹ̀ nu àwọn ìlànà ń bẹ ìlànà ń bẹ nílẹ̀ Yorùbá ọ̀dà tí ò bá yí ọ tí ò bá yí ọ lónìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Muhammadu Buhari ìlọ́wà ní ipò kínní àti gbogbo ìgbìmọ̀ aláṣẹ ìjọba rẹ̀ a ní àwọn ilé ìgbìmọ̀ asòfin eh, a sì ní judiciary eh, àwọn ẹ̀ka mẹ́ta tó ga nu kò wá sí bí eh, olórí ológun orílẹ̀-èdè ṣe lè kàǹkà tó agbára rẹ̀ tó ti senate president kò sí bí orílẹ̀-èdè olórí orílẹ̀-èdè ológun orílẹ̀-èdè bó ṣe lè kàǹkà tó agbára rẹ̀ lè tó ti Muhammadu Buhari ààrẹ kò lè tó torí pé àti igbákejì rẹ̀ kò lè tó ìlànà nu iṣẹ́ ológun níṣẹ́ ààrẹ ìdí inú tó ṣe pé gbogbo nǹkan tẹ bá rò báwọn bàbá wa máa ń ṣe ọ máa ń ní ìdí tí wọ́n máa ń fi ṣe ó sì máa ń fẹ́ ní um, eléyìí tá a lè pè ní mẹ́sáàgì tí wọ́n fẹ́ pàṣẹ fún wa nípa rẹ̀ tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ tó ń dùn mí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ìṣẹ̀báyé àwọn ère oríṣiríṣi ni wọ́n ti kó lọ tí wọ́n ti kó tàtàn tẹ bá dé àwọn ìlú míì òpó tó bá wà lára ààfin báyìí gbogbo ère tẹ bá ní tẹ́ ń yà sí àwa tó gbá ti pẹ́ á ní àìpẹ́ yìí ẹnìkan bá mi sọ ọ̀rọ̀ kan wọ́n wá pàgbé èrè kú òǹbẹ̀ èrè tó jẹ́ èrè ìlú rẹ̀ ìlú ìṣẹ̀ǹbáyé ló nílẹ̀ yorùbá ọwọ́ á rí ní ìlú òyìnbó rí ní london wọ́n ti tà síbẹ̀ láàfin ni o nígbà wọ́n sì wà kékeré àwọn máa ń wọbẹ̀ ṣùgbọ́n torí pé ẹ̀jẹ̀ ìdílé ọba ni ńgbọ wá débẹ̀ ọwọ́ á sọ fún yín pé èrè náà ń wò yìí o ìlú wa wọ́n ti gbé wọ́n ní ìlú yìí wò ó ní pé ibì kan ń bẹ tí ń bá sí gbé náà ń wò yìí <laughs> ó ní ó ní yàrá nínú wọ́n ní rọ́ọ̀nì ó sì sí fún wọn nígbà ó sì fún wọn wọn ò mọ bó ṣe sí ó sì tún tì í àwọn òyìnbó ní wọ́n wá sí fáwọn kò sí fún wọn ní tí wọ́n rí ni pé wọ́n gbé kó omi tí wọ́n gbé sí ń bẹ̀ nílẹ̀ Yorùbá wa náà wọ́n ti gbé e. lára àwọn ìlú tó jẹ́ ìlú aládé ìṣẹ̀ǹbáyé ọ̀pọ̀lọpọ̀ rú ẹ̀ńbẹ tó ṣe pé à ń ba àṣà jẹ́ adẹ̀ ń kó nǹkan wa à ń kó sọnù ìdínú tó pé a fi ń ṣàlàyé fún wa ọba ọba kì í wọ ẹ̀wù ẹkùn ọbẹ̀ ìwọ ẹ̀wù ẹkùn ìjòyè a máa jókòó lórí awọ ẹkùn àwọn jagunjagun ọba àwọn ni wọ́n máa ń wọ awọ ẹkùn àwọn jagunjagun ọba ni wọ́n máa ń wọ awọ ẹkùn ìdí nìyí tó ṣe pé kò sí rújú nígbà tí ààrẹ ọ̀nà kakanfò bá jẹ awọ ẹkùn náà ni yóò wọ̀ nígbà tí ògúnmọ́lá tó jẹ basọ̀run sí ìbàdàn ó fi agbára gbà á torí pé basọ̀run gbé ńlá tó jẹ lẹ́yìn aláàfin tọ́jẹ́ lẹ́yìn ìbà olúyọ̀lé ó sì ń bẹ láyé Basọ̀run Gbénlá tọ́jẹ́ lẹ́yìn ìbà olúyọ̀lé ó ń bẹ láyé ògúnmọ́lá wá ní àti ìlẹ̀kẹ̀ àti awọ ẹkùn tó fi ń jókòó kí wọ́n lọ gbà wá ìyóńjọ́ ìyún òtúrújọ́jọ́ wáyé pé awọ ẹkùn ilà wọn Basọ̀run ni ló fi ń jókòó torí pé Basọ̀run ni ògúnmọ́lá jẹ́ láfipè ní Basọ̀run ògúnmọ́lá Basọ̀run ògúnmọ́lá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìṣúra tí Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń lò àwọn ibi tó wà ń bẹ Eh, ìlú kan ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ àgọ́ kìí ṣe àgọ́ ọ̀já kìí ṣe ọ̀yọ́ àgọ́ ló bẹ̀rẹ̀ orúkọ ìlú nǹkan àwọn nǹkan nǹkan kàkà ó ń bẹ níbẹ̀ ní nípínlẹ̀ ọ̀yọ́ wa ìbẹ̀ǹbẹ̀ tó sì pé ìrìn mm, òrújú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí kàkà fún máa ń lò ló sì lórúkọ ṣùgbọ́n ìdí níta fi ń rọ àwọn gómìnà wa pàápàá gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣèyí mákindé àti gbogbo ẹ̀rí gómìnà wa yòókù pátápátá ní yorùbá ẹ dìde sí àṣà wa ọ̀pọ̀lọpọ̀ àṣà wa ní parẹ́ lọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àmọ́ làdámọ̀ mọ́ ọba wọn kàn gbádé lọ́ba lórí náà ni ọba ọmọ adé ti ń dé wọn ń wọ ẹ̀wù fọ́ba ni ọba ọmọ ẹ̀wù ti ń wọ̀ ọ̀pọ̀lọpọ̀ aṣọ tí àwọn ọba wa ń wọ̀ lásìkò yìí aṣọ míì bẹ́ẹ̀ ló ṣe pé ńgbà tá a bá fẹ́ ṣe ọdún ìbílẹ̀ ni àwọn ọba máa ń wọ̀ làwọn ọmọ bá máa ń wọ̀ tá a bá wọ̀ ńgbà tí wọ́n ń ṣe ọdún ní ọ̀wọ̀ láì rí bí baba wọ ọlọ́wọ̀ ṣe múra tí wọ́n ṣe tí wọ́n dirun tẹ́ dàbí oníṣàngó ẹ rí i pé aṣọ èyí ò wò ó lè wọ́ lọ́jọ́ lásán àsìkò tí wọ́n lè wọ́nù báńbáńbáńbá ní bẹ irú ẹ̀ ní ń bẹ torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣà táwọn bàbá gbé wáyé kìí pẹ́ tí wọ́n fi kó gba alẹ́ torí pé ìrònú tiwọn ni àbí tẹ́ bá ní lórí ẹ̀rọ ayélujára yìí pé ah bọ́ bàbá ìṣèmúra jẹ́mi náà tó fi ẹ̀písì sí ẹ pé lásìkò ìgbà kan nínú àwọn ọba tí wọ́n ń wọ aṣọ ìbílẹ̀ oríṣiríṣi ni bàbá wọn olúwo nígbòdì àsìkò kan wọ́n gbé àwọn Um, sítáì kan wọ́n gbé wọ̀ ọ́ àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ti ti padà síbi agbádá àti wa á rí i pé àwọn àṣà bẹ́ẹ̀ kì í pẹ́ ẹni tó gbé lu àwọn sítáì wọ́n fẹ́ jọ bíi jàlámíà wọ́n fẹ́ bíi kínní wọ́n tó wá ti padà sí orí agbádá ẹni pé tá a bá ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn àṣà yìí á lè tètè wá ṣàkíyèsí kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọ̀rọ̀ ọ̀bá yé kí wọ́n mọ̀ wá rò pé wọ́n bá sọ di àṣà wa bó ṣe nínú bó ṣe nínú ọba kì í wọ ẹ̀wọ́ ẹkùn ẹmbásì lóun rí ẹ̀rí rẹ̀ ó lè fi hàn wá ó lè fi hàn ọba kì í wọ ẹ̀wọ́ ẹkùn àwọn jagunjagun ọba ìní máa ń wọ ẹ̀wọ́ ẹkùn kò sí bó ṣe lè wù kó rí ẹ̀wọ́ ẹkùn gbọ́dọ̀ wù ọba láti wọ torí pé tọ́ba bá fi lè wọ̀ ó ti ń fira rẹ̀ wọ́lẹ̀ ó ti ń gbéra rẹ̀ sí ipò kẹta àwọn jagunjagun tó ṣe pé ìní ń bẹ ní ipò kẹta náà ń bẹ ní ipò kẹta nínú ìlànà nínú ìlà ìdí tó ṣe pé awọ ẹkùn ọba ní máa ń gbé ẹsẹ̀ lé ní yọpẹ ní ìtẹ́ ọba tí ó wà níwájú rẹ̀ tí ó gbé ẹsẹ̀ lé awọ ẹkùn sì wọ́n púpọ̀ dòní olóòdì náà lawọ ẹkùn wọn ìdí ìhùn ṣe wípé ó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan àìwọ bàtà wájú ọba orí ibi tẹ́ bá sì tẹ awọ ẹkùn sí èyí fẹsẹ̀ tẹ́ o tẹ́ bá wà ní ọ̀dọ̀ ọba nígbà jọun ó níbo ló tẹ̀ ọ̀nà tó ti máa tọ́ dùn ó sí tó ti máa wọ ọba torógbìfọ̀ ní ọmọ ẹgbẹ̀nu ọba sọ̀rọ̀ ẹtì ọ̀rọ̀ tó bá bá sọ ẹtì ọmọ sọ tí ó fi ọ̀rọ̀ bá ara máa ń sọ̀rọ̀ jẹ́jẹ́ ọba kì í sì jáde bíi ti sè ẹ́ rí i pé mo sọ fún wa pé èèwọ̀ tí ẹni kí Ọọ̀ni ó jáde títí di ọdún 1903 ẹ̀yìn tí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Ẹlẹ́pẹ̀ àti tìlú Ẹ̀pẹ̀ ìsọ pé Ẹ̀pẹ́ o ọ̀tọ̀ ní Ẹ̀pẹ́ o Ẹ̀pẹ̀ nílẹ̀ Rẹ́mọ àti Àkárìgbò Rẹ́mọ tí àwọn òyìnbó wọn fi wá bá Aláàfin Ọ̀yọ́ tálàfin fi ní kí wọ́n lọ sí Ilé Ifẹ̀ ìdínú tí ọ̀nì fi ń jáde lù bí bẹ́ẹ̀ kọ́ àní mọ àkàmọ́ gbọ́ pé wọ́n ti jẹ ọ̀nì ni ọ̀nì ò ní lẹ́tọ̀ọ́ bí bàbá ṣe ń lọ lóyìnbó tí wọ́n ń jáde kiri ló fi ṣẹlẹ̀ ẹni ọba rò pé bàbá wo olúbùsẹ̀ àkọ́kọ́ ẹni wọ́n ń bẹ ní orí orí orí àpèrè ní nígbà náà bó ṣe rí nù torí pé ọ̀pọ̀lọpọ̀ kọ́tà bá rí tó bá ń jẹ́ àṣà wa ojúṣe tiwa ni pé láti dáàbò bo àkárìgbò rẹmọ ti ṣàgámù bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ pọ̀ bó ti sọ lọ́pọ̀lọpọ̀ gbà ká má tó ń wí awuyewuye ní orí èèyàn ká má wí awuyewuye ìdínú ká ṣọ́ra pẹ̀lú àṣà wa kò sí tó burú wípé ká bá mú àwọn àṣà kan wọ̀ ṣùgbọ́n ìtọ́ba ṣe wípé yóò wá gbé ọba wa wálẹ̀ nígbà tá a bá rí tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá wọ awọ ẹkùn tí <laughs> bàbá wọ ní rìsà náà bá wọ awọ ẹkùn wọ́n ti jọ di déédéé nù ẹ̀ sì lè gbọ́ nínú ìtàn nínú ìtàn ṣẹ̀ǹbáyé ọ̀ọ́ni èéjagun e ẹni tí èsè jáde ní ọ̀jagun ẹni tí èjáde ní ọ̀jagun torí ìdí èyí ọba olúfẹ̀ ni olúfẹ̀ òní àdìmúlà ni òní ọlọ́fẹ̀ òní ìdínú lórí pé aláàfin a máa ń gbé ẹsẹ̀ lé orí awọ ẹkùn awọ ẹkùn tí aláàfin ń gbé ẹsẹ̀ ilé tó ṣe pé òun lòún fi ń nu ẹsẹ̀ ẹnìbàṣọ̀run lòún fi ń jókòó àjùlọ́nu ẹ̀ pé awọ tí wọ́n fi ń jókòó lèmi fi ń nu ẹsẹ̀ ìtí kàkàǹfò wa ń wọ̀ sọ́rùn tí ń jọ lójú ìní Basọ̀run náà ń jókòó lé lórí tí ń rọ̀pọ̀ lé lórí ẹ bí wọ́n ṣe bí wọ́n ṣe ṣe láti fi àjùlọ hàn bó ṣe nínú orúkọ mi ò fìgbà kan yí padà àárẹ̀ òpin tán ilẹ̀ ìbàdàn olóyè Laji Abbas the war best ní náà gbé fún. ẹ pẹ̀lú pẹ̀lú ògbọ́lọ̀ ẹ á lọ sí ìlú ìpàpó á lọ sí ìlú ìpàpó ẹ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ a wà nílùú ìpàpọ̀ atúngbẹ̀yìn tẹ́ jẹ́ olólùfẹ́ àti àyè tẹ́ jẹ́ alátìlẹyìn wa iṣẹ́ ìwádìí la fẹ́ lọ ṣe nílùú ìpàpọ̀ ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ ti pẹ́ ta ti ṣe ìwádìí nǹkan méjì ni ó ń gbé mi lọ sílùú pàpọ̀ àkọ́kọ́ ni pé wọ́n ní ọmọ Ṣàngó Ṣàngó ní ọmọ bí tá bá dé ìpàpọ̀ àmọ́ bóyá Ṣàngó ní ọmọ àbí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ọ̀wọ́n rán iná kan ṣẹlẹ̀ ní nǹkan bí ọdún bíi mẹ́ta sí mẹ́rin sẹ́yìn ṣé ẹ pé mo ti fi kinní òkúta hàn wá tó dún gbàmù èmi wà ní ìlú Ìlọrin nígbà náà gbogbo àwọn tó wà ní Ìgbẹ́tì gbọ́ gbogbo àwọn tó wà ní Ìsẹ́yìn gbọ́ tó sì lọ balẹ̀ sí ìlú Ìpàpọ̀ tó ṣe wípé àwọn òkúta fi hàn wá dòní olónìí àgbọn kankan látọ̀dọ̀ ìjọba àpapọ̀ àgbọn kankan látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn òkúta yìí láti sánmọ̀ ni ló ti jábọ́ ṣé irin ni ṣé góòdì ni ṣé sílífà ni ṣé dáyámọ́ǹdì ni àlúùlù ni wúrà ni fàdákà ni àgbọn kankan di òní torí náà o àtúnpè fẹyìn yìí wa ẹ ṣe àtìlẹ́yìn fún ìrìn àjò ìwádìí ìjìnlẹ̀ lọ sí ìlú ìpàgbó pẹ̀lú ògbọlọ àwa ń bẹ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ bó ṣe rí nù. Akíntúndé Balógun ó ní Àkárìgbò Rẹ́mọ àti Ẹ̀pẹ̀ ẹ̀pẹ̀ ìní kìí ṣe ẹ̀pẹ́ torí abẹ́ tó ṣẹlẹ̀ mo ti sọ abẹ́ rẹ́rà kárígbò lọ́wọ́ àṣùgbọ́n Àwùjalè lọ́wọ́ afúnládé ńgbà náà lọ́wọ́ adogun ló di ọdẹ lẹ́yìn tí bàbá wa Ọọ̀ni Olúbùṣe tí wọ́n lọ yanjú ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ mo ti sọ lọ́pọ̀lọpọ̀. tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà mo dúpẹ́ lọ́wọ́ ọgbà yìí tẹ̀ ń ṣe àtìlẹyìn fún wa ẹ má bínú bí ojú òpó ṣe rí ẹ̀ẹ́ torí wò dáadáa ní orí YouTube ìtàn Yorùbá bákan náà yìí náà lọ darapọ̀ mọ́ YouTube ìtàn Yorùbá àǹfààní kan tẹ́ lè ṣe wá nù ẹ máa bá wa pín ètò ẹ máa bá wa sọ fún tonílé ti àlejò tó orúkọ mi ò fìgbà kan yípadà ààrẹ òpìtànlẹ̀ Ìbàdàn náà ni èmi olóyè Laji Abbas títí ìgbà tá a tó pàdé èmi a máa wí ẹ jòkó onírọ́lù wèrèpè láyè kó dúró ire o. ààrẹ òkú ilẹ̀ Ìbàdàn Iṣẹ́ tó ń ṣe títí tó ń fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹjọ́ yẹn èyí tó tọ́ sí ẹ̀ ààrẹ òkùnkùn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba lọ́rẹ́ ààrẹ òkùnkùn ilẹ̀ Ìbàdàn.